الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا ما يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعو كفر وله وبعث عليك له الملك وله الحمد وهو على كل شيء قدير لأن قد صار العلاقة بين الحروب أي ذاك المعاذ فاعتين paríparí àwọn àlàyé kọ̀ọ̀kan bẹ̀. sóyè àwọn tí mo fẹ́ sọ fún yín bẹ́ẹ̀ òní ni alákọ̀ọ́kọ́ a ní pé alákùn alákọ̀ọ́kọ́ òní àtàmátò dájú bẹ́ẹ̀ kọ́ ni tàmátò tàmátò lò yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa sọ ẹgbẹ́ mo sọ fún wa pé ọ̀rọ̀ house la máa sọ tí ó pọ̀ jù tàmátò lò ó ní pé ká àbíkọ́jẹ́ gẹ́gẹ́.

ẹlẹ́ẹ̀kejì náà tún gba haraka a máa ń pè ní kíni o alikabir tó bá ṣe wípé alákọ̀ọ́kọ́ ó gba haraka ẹlẹ́ẹ̀kejì gba sukun kí la máa ń pè alimọ́tòlákọ̀. tó a sọ fún àrí pé eléyìí kò wọnú nǹkan tá à ń sọ eléyìí ó wọ ọbẹ̀ ìdájọ́ eléyìí báyìí ní òun ní àlùbọ̀ ìdájọ́ rẹ̀ bọ̀ ìdájọ́ rẹ̀ ní kíni o àlùbọ̀ tó a bá ti rí ara fún méjì tí wọ́n jẹ kankan náà sọlá ọkọ gbà sọ̀tún yẹ́nlẹ̀ kejì sì gbà á harọ́kà ìdìbọ́mù ìdìbọ́mù ni lọ́dọ̀ ṣáàṣì ìdìbò ọmọ ìlọ́dọ̀ àwọn yòókù tó yàtọ̀ sára yẹn mi àyàfi àyàfi kan wá wà sára yẹn mi ti ìlà ìlà kánà alḥarfu al'awalu harfa madin àbí tó bá yẹ kó àkọ́kọ́ yẹn ara tó di yé tó bá yẹ pé ara fi méjì ni kò sí ìdúró ọmọ bẹ bíi fi yàwó mi fi yàwó mi tẹ ọ̀kan láàkọ́ sọkún ló gbà àhàrùkà ó yẹ ká ṣe kí ni o ká ṣe ìdúró sọlá yẹn ló ṣe. قالوا وهم فيها يختصمون قالوا وهم sọ́kè wá ní wá ní sọ́lá yìí ti torí kó lè dára sí mọ́tò àti sọ ìyẹn já yàtọ̀ ṣé ó yé báyìí àyàfi alákọ̀ọ́kọ́ ni tó bá ṣe é kí alákọ̀ọ́kọ́ nínú méjèèjì ó bá lọ dára sí mọ́tò sí sọ́mù rẹ̀ sóyè ẹlẹ́sìn ni pé tó bá jẹ́ àwọn ha sati awọ Ha, sati tàbí ara alákọ̀ọ́ lọ sí hawu sati sálà yẹn ti yẹ níbi máa yíya halaka máa yíya halaka lókè ẹ sọ mi sùn sọ̀tẹ́ yẹn bá fẹ́ dúró lórí ẹ̀kọ́ wọn. sọ̀tẹ́ yẹn bá fẹ́ wàṣọ làárẹ̀. 也要给大家，这个要给大家注意，大家好好考虑。tó yé báyà tó ti gbé áàbì kájú lọ́nà ìwádìí mẹ́ta ló wà tó ti yé ìyá lè kà tó wá lọ́kùnrin ìyá lè kà tó kájú lẹ́yìn àwọn ọ̀rọ̀. ìjọba ìṣòro yìí wá sí ìlú yẹn wá sí ìlú kájú yẹn lẹ́kọ̀ọ́ níbẹ̀ yẹn. اللهم صل على سيدنا ما أغنى عني ماليا قال عني سلطان واسمع تثبت أمامي وقل عليك اسم ولوك الأمر تركها على سامنا والأخرى والحل تركي سلطان بيني ونبيه يعشق سرير mùtàkọ̀rìbà kì í ṣe ìwọ mùtájà àyàfi. àyàfi lẹ́yìn láwọn àjọrọ̀ sáàjọ mi láwọn àjọrọ̀ àti ìkọ́ àti sáàjọ mi eléyìí wà lọ sí ipò ọ̀yìnbá àti ìlú yóò yẹ lóde lọ́nà àjọyọ̀ yóò máa ní bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n lọ́dọ̀ mọ́ òun ti sọ rẹ̀. lóòrò àti mímu títà kan rúbu wà lára wọn ṣe bó ti kọ́nẹ́kì báyìí. Kí ni? ìyẹn àdákéwú táà ti tọ́ bó sáà ń sọ̀rọ̀ ìfáà ni mo ní níbi ìdígọ́ ọ̀dà ok ẹ sọ pé in in il ib ṣé ahọ́n yẹn kò kí n bí ojú àbí ọ̀kẹ́ òkè àlọ́kọ̀ orin lam àti ọ̀rọ̀ tí ó ti yẹ báyìí nísìnyí so eléyìí ní ìpín ọ̀pọ̀lọpọ̀ amọ́rùn pé níbi ìdájọ́ lónà sákìn àti tẹ̀lé nìkan ni bẹ́ẹ̀ sì kọ́ aláàkọ̀ tó wà láàrin ibi ibi òun náà ló fanta ṣe ń bẹ̀yẹn náà tí mo ti sọ ọ́ sẹ́yìn àti sọ bẹ́ẹ̀ àti sọ tẹ́lẹ̀ nígbà tó bá ṣe pé tàbá àwùjọ ló wà bẹ́ẹ̀ kí ni mo láà máa ń ṣe ìbáàm ìdí tá ń ṣe ìbáàrùn bíi lónà sákìn náà nìyẹn tó ti yé sẹ́pà àti sọ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà sọ́yìn so lẹ́yìn àyàfi yìí hapsu kì í ṣe ìdúgbò mu mùtàkọ́ rí báyìí tó ti yé nìsín tó ń dáná ìyẹn ló fa nàkùlùkùn nàkùlùkùn tó ti yé nítòsí lálàáfíà ni wípé àní ṣe ìṣàrọ̀ sí kọ́ọ̀fù yẹn àní ṣe ìṣàrọ̀ sí kọ́ọ̀fù yẹn àwọn mìíràn sọ pé wájú méjì ni yóò fi ká nàkùlùkùn wájú alákọ̀ọ́kọ́ yìí ò lálàáfíà tó ti yé ó ti lálàáfíà ìwọ̀ kò sí sánádù fún wa tó ti yé naam láàmù àti mo kọ síbi láàmù àti ọ̀rọ̀ mo fẹ́ kọjá rẹ̀ ṣé láàmù àti mímu náà mo kà bí láàmù àti ọ̀rọ̀ ọ̀rọ̀ ni mo sọ lẹ́nu àbí ẹ wà lè nà bá mi so bárọ̀ bókun bárọ̀ bárọ̀ bókun sóti yẹn nìsín so yóò ṣe ìdìbò mu láàmù fi rọ yóò ṣe ìdìbò mu kọ́ọ̀fù filkaf yóò sì ṣe nọ́ọ̀n filam ọ̀ṣẹ̀rọ̀ lẹ́yìn ìyẹn kò ń ṣe ìdúgbò mùtàkọ̀ rẹ̀ bẹ́yìn ṣùgbọ́n àwọn àmì yàtọ̀ sí ṣé méjèèjì ló kó bọ̀ méjì ni ìka ọ̀dà anúmọ́nù tiẹ̀ náà ìka dà hmm? ok tó dáa lọ́wọ́ ni kò mú. ẹ̀dọ̀ sáà gẹ̀ẹ́sì gàdúmọ̀ sọ yẹn.

sẹ́ẹ̀mọ̀ pé kí ní àná lélẹ̀ sẹ́ẹ̀rí báàbù yìí náà báàbù eléyìí náà ṣáàbù kò kí ń ṣe ìdìbọ́ọ̀mù ńbẹ̀ dẹ́yìn-dẹ́yìn ẹjọ́ mi yẹn kò kí ń ṣe ìdìbọ́ọ̀mù ńbẹ̀ dẹ́yìn-dẹ́yìn dẹ́yìn mo pé o yẹtú pé kì í ṣe rárá sọ́ọ́dì ẹ̀rìn fún aláṣẹ ìlú yìí báàbù yìí kò sínú báàbù ọ̀dọ̀ ṣáàbù. هذا هو العشر لكن أعرف pé láwọn ààyè kan òun náà wá sínú báàbù yìí mo rò pálá ayé mi jẹ èèyàn ló wá fà á tó fi jẹjẹ pé àyàfi ẹ̀rí nínú àwọn tẹ́lá tó ń ká àyàfi àyè mẹ́fà tá a bá ti gbé báàbù lónìí náà wọ bẹ̀ yóò di àyè méje tó fi yẹ yín báyẹn ní tá a bá gbé àwọn kọ́sẹ́yìn wọ bẹ̀ yóò dá àyè méje màá sáré pa àyè méje náà fún yín lẹ́yìn ẹ̀ house of the faith lọ́rùn bíi alákọ̀ọ́kọ́ number one ẹ máa fọ́ ẹ máa fọ́. الدال مع التاء الدال مع التاء تسعة وسبعة أنا بتاع العتاق عندنا يوم كنت ما تدانو سنية ibi kan náà ti ń jáde ṣùgbọ́n ṣífà ó yàtọ̀ kan àjálù àtà hasọ́tùn hasọ́tùn àpèjúwe ẹ̀ náà kò hàn yẹn hasọ́tùn. níbi tí tàkọ́ ọ̀rùn yẹn. takọ́rùbù náà sọ ẹlẹ́fi yá àdúrà náà tó náà wọlé tó ti ẹni torí takọ́rùbù náà wà láàrin ìgbà ẹ̀fì ẹlò láwọn àti rọ ìbọn ẹlẹ́fi sí. náà ẹlẹ́kejì àjálù máa ta mọ ọkọ sàbí tó ata àjà kọ́dí òdì bá àwà tó kù a alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ أتاه مع الطاء قال الطائفة ود الطائفة الدال التاء مع الطاء نمبر فور الزال الزال مع الظاء إذ ظلمت ولا ينفعكم اليوم إذ ظلمتم ولن ينفعكم اليوم إذ ظلمت أنكم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله الفاء مع الظال الفاء مع الظالم جلها الظالم جلها تنقل هاشني تنيا بعدو وطبعا قالوا جلها الظال سوتي number six الباء في الميم six six six six أو six يعني. six يعني. باء في الميم اركم معانا اركم معانا الطاء مع التعب àtọ́ù máa tà bí bàṣáwùtà pẹ̀lú ìṣàárọ̀ sí mákọ́jù ọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. lẹ́yìn àwọn tá a sọ yìí house of peace is gone bàbá mi tó ti ń sìn tó bẹ̀rẹ̀ fi sọ ẹ wá já padà sí iṣẹ́ tó ní báwọn. níbi tá a dé níbi ọ̀rọ̀ ìpinnu ọ̀rọ̀ mọ́tìkọ̀ ṣé bẹ́ẹ̀ ni ṣé àbúsáàbù mọ́tì ni àbí àbúsáàbù mọ́tì àbúsáàbù àbí. àwọn ọmọ sèyàn lè ta táwa ti parí gbogbo ẹ mo fẹ́ jẹ́ pé tó bá lọ ká parí ẹ̀ nípa ìlànà sọtí ẹ dábàá tẹ parí ẹ kàn parí ẹ lẹ́yìn àìlá tàbí kásá tẹ sọtí ẹ tó bá tẹ kó bá bù kàn tó tẹ àníbi tẹ́lẹ̀ náà bùbá kàlà fẹ. wàlúmọ́dù yìí nàbí wàlúmọ́dù àṣìlẹ̀ yìí wà sọ̀rọ̀ yìí ńláhu wà sàmì àwọn àlàǹkàbí ìyàwó wàhù ọ̀yà. وسمي أولا ما لا توقف له على سبب ولا بدونه الحروس تجتلب بل أي حرف غير همز أو سكون بل أي حرف غير مجنبا غير أبي غير بل غير غير ونيمو كيلو إلا نينو إعراب جميع الوضع يمجن غير الله بغير غير شوفي méjì ni ẹ mú méjì ni ẹ bọ̀wọ́ yìí náà lọ wájibò rẹ lọ sábà fi fi rọ̀bù. bal ayu harfin ghayri hamzin aw sukun bal ayu harfin ghayri hamzin aw sukun jaa ba'da maddin فالطبيعي يكون فالطبيعي يكون بجد يلو

همز حروفه ثلاثة فعيها من لفظ واي وهي في نوحيها من لفظ واي وهي في نوحيها ثلاثة والكسر قبل الياء وقبل الواو ضم شرط وفتح قبل ألف يلتزم alifin yẹ ẹni tí ó wáyé kékeré sọ ló wà lójú ẹ kó sọ di sukun sukun ni alifin yẹ lam lam lam alifin tí ó sọ ẹni tí ó wáyé ló wà lójú ẹ. Hmm? kẹsọ̀ kẹsọ̀ ni asilamu ẹ̀kọ́ àmì ẹ̀kọ́ sukùn lọ àmì àfa àbọ̀kọ́ ni gángan tó fún torí yẹ kaba alifu one thousand lórí ẹni alifu sukuni lánú one thousand alifu onídìí ara ìgbésẹ̀ sukuni wà bẹ́ẹ̀ tó ti yé lórí ó wá fún sukuni ti torí orin kó lè bá a lọ ẹgbẹ́ harapọ̀ ti bẹ́ẹ̀ ta ó wá fi sukuni tó yé ẹni báyẹn ní sùn bàlẹ́ ayé harapin rọ́ọ̀yì hamzin àwọn sukuni bàlẹ́ ayé harapin. غير همز أو سكون جاء بعد أحمد قد بينا حروفه واللين من يعني والقصر قبل الياء وقبل الواو يضم شرط وقد قبل ألف يلتزم wàlínú mi hàyà wàwáwùn sátánà wàwáwùn sókínà ìní fìtà òǹkọ̀bẹ́là kò lè ní ó àlínà. wàwáwùn sátánà àwọn sókínà. náà fẹ́rí àlùmọ́jú báàbù kan tó yẹ pé ó pàtàkì ni fi hábàlẹ̀ ẹ̀lmì fi ẹ̀lmì tẹ̀jú ìdí tó ti ẹni sìn báàbù àlùmọ́jú báàbù muhim láti nàbdà wò bí tàrífì àlùmọ́jú àlùmọ́jú lọ́gọ̀tàn àlùmọ́jú wà àlékún. سجانو دا ونی ما تجوید اطالت الصوتی اطالت الصوتی بحرفین من حروف المجد الثلاثة كي يفا أهو يكون يلوه نينو àwọn ará aráàfin méjì mẹ́tẹ̀ẹ̀ta àti mọ̀ tàbí tá a padà sọ sóti ẹni sùn. wáyé kan bí lòun alùpàṣù ìdákẹ́jì alimọ́jù ni alùpàṣù sóti ẹni sùn wàlùpàṣù lọ́bọ̀tán alimọ́nyáwó wàlùhàbù. sóti ẹni sùn kọ́sùrù nǹkan wọn ni pé kéèyàn mọ̀ náà rẹ̀ tàbí kéèyàn fi hábùsù kéèyàn fi sínú gbèsò kéèyàn fi síbi kàkọ́mọ́jà jẹ́ bẹ́ẹ̀. tó di yẹn sùn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn onímọ̀ tẹ̀jì kí ni ń jẹ́ bẹ́ẹ̀. النطق بحرف المد من غير زيادة فيه نكين ينطوي آراء في مد جالي ليس عليكم كبير سوديس ونطق بحرف المجد من غير زيادة فيه سوديس هذا هو القصر صوت يجي بيرجع فماني الآن قال والمد هو بس أقسام الإخوة ورث المد هو لين أقسام يصل أحكام صوت يجي ó ní pé wàlímọ́jù asliyun wa far'iyyun lahu ó lè má oríṣi méjì alákọ̀ọ́kọ́ al-asli alimọ́jù al-asli mọ́tò tó jẹ́ pilẹ̀ tó ṣe pé gbogbo ìran tí ń jẹ́ mọ́tò ara rẹ̀ ló ti máa yẹ ká jíjá mẹ́pẹ́ ní asli nìyẹn tó ti al-asli alladhi yatafarra'u anhu rọ́ọ̀yọ̀ tẹ́kátàrà rẹ̀ òun ni mi ò ti mọ̀ jáde àtàfàrọ̀ àwọ̀ àǹgó àwọn méjì wọn kọ́ ìwà ara rẹ̀ ni mi ìtọ́ àtọ̀ tí ò ti mọ̀ jáde. àlàáfíà المد الأصلي المد الأصلي هو الذي لا تقوم ذات حرف المجد إلا به تعرف هنا ونجرى ولا يتوقف على سبب من حمز رب المزنقو أو سكون شريع الهدي الأصلي òun ni mẹ́tì tó ṣe wípé láàtàkù mọ̀gá tó ṣàrùfẹ̀ mẹ́tì ìlàbí láì ṣe mẹ́tì yẹn ara fi mẹ́tì òní ẹ̀sìn kò ní sí ti yẹn bẹ́ẹ̀. ẹ jẹ́ fún alákòóso. kí ni mo kọ yìí kí ni mo kọ ọ́ là ṣe ẹ̀ kí mo ti wà yẹn mò ń fa nǹkan gùn ọ̀ọ́là síbẹ̀ náà ibẹ̀ kọ́. so ara fi yìí ó jẹ́ alẹ́ kùnú kò ní bá tí ìbálẹ̀ tí mo ti mọ́ di tí n bá ní kọ́là ṣe àwọn kí mo ti yọ ọ́ kó mẹ́. láti sọ pé láti àkó mo sọ àtò harfu lìmẹ́dì ìlàbí ìlàbí bìlìmẹ́dì. sọ́jà ẹni sìn wàlá yàtọ̀ wá kọ̀ọ̀fù àlàsábà mi min hamzin àwòsòkò kì í sì ti pé sábàbí kan ni ó fà torí sábàbí méjì òun ní máa ń pamọ́ jù ṣùgbọ́n mọ́jú parí ni máa fà. sọ́tì ìdílé kọ́lá wàlí mọ́jú àṣìlẹ̀ john mọ́jú máa ń jẹ́ mọ́jú àṣìlẹ̀ wọ́n fàrẹ̀ ìjùn lábù àti ẹ̀ka tó yà látara rẹ̀. ìdí ni ṣẹ́fúrà àbákọ́kọ́ rí mọ́jú àṣìlẹ̀ báyìí àlè rí mọ́jú parí. ṣẹ́fúrà mọ́jú tó wà ní ìtọ́jú àṣìlẹ̀ kọ́ lásán náà ṣé na ni àyẹ̀bẹ̀ kọ́ torí alifu yìí onífàtí àṣáájú náà ni mọ́jú ṣó ti yé nìsín sọ́yìn fara bá si wa fàrà yìí bó ṣe wáyé nìsín lákòjú màá ní já à ṣé àmọ̀ pé kọ́ yìí àti já yìí sí àtọ́lá àná yẹn ṣé bẹ́ẹ̀ ni àyẹ̀bẹ̀ kọ́ sọ́yìn mọ́jú sí wà mẹ́ ṣùgbọ́n tí bá wá fẹ́ fún ti yéé nìsín sábà bí ìlú ilé àfúrúgà tí wọn lọ mú wa mọ́tò yìí ó padà kò délé lọ. jìdálìkà kọ́lá wà fọ̀rọ̀ ẹ̀yọ́n làbò àti mọ́tò tó tara rẹ̀ tẹ́tẹ́ ní òun pẹ̀ka. tí wọn ní ìsìn yìí mọ́tò oríṣi mélòó wà wáyé méjì al-asli wal-far'i. tí wọn ní ìsìn yìí kọ́lá àkọ́kọ́ nínú méjèèjì tọ́bi ìyá ìyá ما قلنا المد الطبيعي فوق ولا المد الاصلي والمد الطبيعي ترى العقاقات وقصة عمي ما يقول ثم مده وما قلنا المد الطبيعي وان لان صاحب الطبيعة السليمة لا يخرجه عن حده يعني بايس وقع الشيء في طبيعة لبقتي واللي فات قال قال قال قال قال ẹni tí tàbí ààrẹ bá lálà àfíà tó mọ́tìlẹ̀ àdámọ́ni àdámọ́ni kéèyàn fà kù tí ìbá lè kéèyàn bá ní ọkùn dàkà yóò ní jẹ́ kéèyàn lè fà kù. tó ti yẹn nìsín tó lílálẹ̀ kàkọ́lá wàsámi awọlá ń sọ bí ìyánu tó wọ́n ẹ wá sọ wípé wàyí sọ́mà bí ìyánu alimọ́tìlẹ̀ asúlẹ̀ yìí sọ́mà tọ̀bí ìyánu lè ánà sọ́ọ̀hìbà àkọ́bí àti sàlẹ̀ yìí لا يخرجه عن حده لأن صاحب صاحب الطبيعة السليمة لا يخرجه عن حده لا يخرجه عن حده قال وهو الأول الآن يريد أن يعرفه لذلك قال وهو أي مجد على قصي أغني ما لا توقف له على سبب الذي لا يتوقف على سببه لا تسمجد يتجدني كأقول سببك ولا بدونه الحروف تجتلب ولا takumu zaatu alharfi illa bihi ọlọgbà lérò pẹ̀lú wípé wà láàbìjú ni ìṣòro fún ojútàlá wà láàbìjú ni hí wà láàbìjú ni wùjúdi wà láàbìjútàlá ìṣòro fún bìdú ni wùjúdi. ayé látàkùn mọ̀ zaatu alharfi illa bihi ìtumọ̀ rẹ̀ ni wípé bìdú ni hàn àlùmọ́jù láì ṣe wípé èèyàn ó bá ṣe mọ́jù tọ̀ bí èyí láàbìjútàlá àlùfọ́rọ̀ àwọn ará bíi májèlé lè mú wa. sọ́ọ́dì ẹni sìn tí n tọ́ bá ti lè mú ọmọ wa záàtù rè lẹ́kọ́ ọmọ wa àti kọ́ fagbọ́. kí ẹjọ́ ara yín yẹn wà ní. wàlá àbìdó ni ha ẹ̀wọ́n lọ bá láàbìdó ni láti sálábù ṣòrófò lìmájì ìlà àbìmájì. sọ́ọ́dì ẹni àná bá tàkó látàkó mú ìlà àbìhì. sọ́ọ́dì ẹ bá ní sìn tọ̀rọ̀ méjèèjì yẹn ló gbà lérò pẹ̀lú máa látàwá kọ̀ọ̀kan láhùwà sábàbí wàlá àbìdó ni ìṣòro fún òjìká sókè ẹni sùn wọn làwọn àkọrù fọ̀rọ̀ ìjù ẹlẹ́ẹ̀kejì bàlẹ́ ayò xarfin غير همز أو سكون جاء بعد مد والطبيعية يكون ó ṣùgbọ́n èyíkéyìí ara sí tó bá ti lè wà èyíkéyìí nínú ara tó bá ti wà ṣé ara sí yẹn ṣé ìbá ti ṣe hamza ṣé ara sí yẹn bí èdè ẹsẹ hamza yóò daṣọ pọ̀ tó ti yẹ ẹ mọ̀ pé sábàbí kan ní sábàbí máa jẹ nìyẹn sẹ̀kọ́ mọ́tò yóò kúrò ní àṣìlì ìbá yóò lọ ní sọ̀rọ̀ yìí ìdálẹ́kà kọ́ ọ́ lọ́kọ̀ọ́kọ́ bìí ẹ̀yìn àyàfó ẹni ara ẹni ara sẹpẹ kọọla mọsọlẹ ẹjẹ atúmú káàlà náà wọn sọ sọlá yẹn nìké ẹjẹ amú ẹmọjà lójó yóò dàbí dàbẹ pé láàmù nìkan là mú wa bá ẹjẹ amú báábún sẹǹkì báàlì yẹn ẹjẹ amú sáájún sáárọ sóde yẹn bá lédè kúkú ẹni àlàfo tó bá ti lè wá pẹ̀lú mọ́jọ méjì kára fi hàn láti mọ́jẹ hamza ó sì mọ́jẹ kí ni o kó mọ́ gbà sọ̀tàn tí ó ti rí nìsí tàbí yé ni ó jẹ. wàlẹ̀ ahọ́rù ẹlẹ́kẹ̀jì òhun ni alfar'i òhun ni alimọ́tì alfar'i wàhálà mọ̀kú fún àlà sábàbí sábàbí kan ní mọ́ wẹ̀lẹ̀ ta wàyí ńlá kékeré mọ́jú jẹ́ mọ́jú tàbí tó jẹ rárí bọ́ọ̀dù kùmẹ̀ náà àti parí ọ̀rọ̀ pẹ̀ yẹ kí n ṣe nàbí. sábà bí yẹn wọn lọ wọlé akọrù ìfọ̀rọ̀ ìyì ìmí ẹlẹ́kejì kìí ṣe ìmí ẹlẹ́kejì dàrí òun ni alimọ́tò ìfọ̀rọ̀ yìí mawqufun ala sábà kò lè fi láìsí bàbá sábà dùn. Ahamze bóyá ahamze àjọ àwùsùnkún ní tàbí sùnkún mùsùlùmí mùtìlákà tẹ́lẹ̀ mùtìlákà ń tó sọ yẹn òǹdè ìmọ̀ni ní ìdókòwò ẹgbẹ́ mi òǹdè kí ni o òǹdè ìmọ̀ tó ṣe pé ibẹ̀ yẹ ẹni tí o bá nímọ̀ nípa fíìdì Qur'an kò ní ibẹ̀ ń sùn mùtìlákà tó gbàlẹ́ òní wípé hamza yẹn alihamdulilayi mùtìlákà nítumọ̀ alhamdul mutlaq òun ni hamza bóyá ọwọ́ aṣíwájú arabi mẹ́jọ àbọ̀ alẹ́ yìí. sálàyé mi ṣe ọwọ́ lọ́wọ́ mọ̀tàlá mutlaqọ̀ sálàyé mi ṣe bóyá hamza yẹn ìtumọ̀ tó gbà lẹ́nu ìjọ sọ́wọ́ aṣíwájú arabi mẹ́jọ ni àbọ̀ wa bì pẹ̀. tá a gbọ́ nǹkan tí mo ń sọ yé lápèjúwe. ṣé má dùn ká sí yàrá fi mọ́ tí ó yẹ yín báyìí ni. hamza wa ń bẹ abẹ́ sílẹ̀ èwo lọ́kọ́ wa ni méjèèjì ìtumọ̀ mùsùlùmí àkọ́kọ́ ìgbà kóòdù sẹ̀sẹ̀ kóòdù lọ́wọ́ la ju ẹ mùsùlùmí tẹwárí mùsùlùmí àkọ́ yẹn náà kó tẹ bá hamza kó tẹ bá tuntun náà ẹ fún mi sórí ẹni báyìí tó mutla kan ti hamza ni bọ́yá ó wá síwájú ara fi mẹ́jì àbọ̀wálẹ̀ yìí ṣùgbọ́n mutala mutla kan ti sùnkún ọ̀nà ètò bọ́yá ó jẹ́ sùnkún ábì tó fìlà pẹ̀lú. sọ́tì fàábì tó ń fìlà wáṣílẹ̀ wáyé wà kọ̀ọ̀fì. ẹni wọn máa ń pè ní láàbìmù sùkúnú láàbìmù tó ti ẹni sìn láàbìmù kankan ni wọn máa ń pè bọ ìtumọ̀ kọjá láàbìmù ni pé bóyá fìlú wá sí ni o bóyá fìlú wá sí ni o èèyàn sùn sùkún yẹn bó ṣe wáyé mọ́jú yẹn parí ẹjẹ fún aláàbò wàtàkù fìtìmẹ́ta láti fi ìbánu lẹ́nu náà dọ́là mọ́mí ń kún ọ̀ọ́ sọ̀tà. tí a máa ń yìí ní ìsìnkú wa bẹ́ẹ̀ sọkún ìyàtọ̀ yìí bóyá kì í dárúkì ní ká lọ yóò fẹ́ fún síbẹ̀ ní tó alákọ̀ọ́kọ́ lọ. ẹlẹ́ẹ̀kejì ni mú alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì oko náà sẹ́wárí sukùnù máa ń jẹ́ àárín ìdìlúwàpè nípa àfẹ́ dúró. bí iyyaka na'budu wa iyyaka nasta'in síbẹ̀ ní àjẹ́. torí wákùú táyà fún mẹ́yẹ̀ wà ilá nasta'inu yàtàbùkà ó yẹ yín báyà nasta'inu ni. tó tí ó ṣe di wípé sukùnù àárín ìdìlé òpómọ́dù yẹn ti di pààrọ̀ yìí tí ó di ẹni sí ṣé wàá rí áárídù yẹn náà sùkúnù máa ń jẹ́ sùkúnù áárídù ní ajílì ìbọ̀ tí ó di ẹni sí lápòjù ẹjẹ lẹ́yìn tí ó yẹ òṣù wa kọ́lá máa ma kí á ní sí ìrọ́ bí ọ̀yẹ̀wò fàáyí ní ó ní ìkún wàtí. Ṣé àti mọ̀kí á ní kí ni ìpìlẹ̀ rẹ̀? mọ̀kánà ni mọ̀kánà ni ṣùgbọ́n nítorí wípé abẹ́ṣètì bọ́ọ̀bù ń bẹ̀ yẹn wọ́n wá sọ nínú alákọ̀ọ́kọ́ yẹn sọ wọ́n wá ti bọ̀ ẹlẹ́sìn. mo rò wá láyé mi ara àyàfi ìdúgbò ọmọ kàbí ìsì ṣe yálà yà látà àmọ́nù náà ni ó ṣàyàfi ló fi ṣe tán àti ìṣúná ẹ mọ̀ fún ẹ̀yìn yá ọlọ́run ti kára àpá ẹ̀yìn ìyẹn ó sà lọ mo ti gbàgbé àwọn ẹbí ìfẹ́ gbàgbé mo jọ ọjọ́ tilẹ̀ ká ní mo jọ ọjọ́ ẹ̀ ẹ yọ ṣé ṣé bí tí mo sọ bí òye wa ni ṣé wàá ráwọn tí wọ́n máa ń ṣe ìdìbò ọmọ ìjẹ̀bí ìrì náà àwọn tó máa ń ṣe nínú àwọn àkọ́kọ́ tí wọ́n bá ti fẹ́ ṣe sọ́kò alẹ́kùn sàrà sọ̀rọ̀ kúrúnú àárẹ̀ tó náà wà ní ìsìn kámúrò oníṣú tí ti máa ń ṣe tó wà ní ìsìn. ẹ máa dé o sùkúrùnù ó sàwá síbí kó tó ti pọ̀ bí. sọ́dí ẹni sìn yọkọ̀ fún sùkúrùnù ẹ wá máa wo tí àwọn kejì mọ́tò bá ti jẹ́ fàrẹ̀ yìí ìtumọ̀ ẹ̀ ní kí mọ́tò yẹn ti di bọ́dọ̀ àfihàn sọ yìí ló fàtí bí mọ́fà méjì mẹ́rin mẹ́fà torí pé sòkónú àrídì ìdájọ́ rẹ̀ bí àrídì lè sòkónú náà tí ó fà ní méjì mẹ́rin mẹ́fà tó ṣe wá ní gbogbo tí mo sọ ní bẹ nínú mùsùlùmí. ní ìròpẹ́ ẹgbọ́n mi lẹ́jọ́ sọ pé kóòdì ni sàbábìkà hamzin àwọn sòkónú mùsùlùmí. hamzin mùsùlùmí sòkónú já mùsùlùmí sọ́dí ẹni sìn yẹn tó mùsùlùmí àánú mùsùlùmí àyàn ọba hamza wí báwo ló ti bá wí. bọ́yá sọ ìtumọ̀ ẹni tó mùsùlùmí mùsùlùmí bọ́yá wá before àbọ̀ wá after tí sọkúnù náà mùsùlùmí bọ́yá sọkúnù yẹn jẹ́ láàzí tàbọ̀ jẹ́ àárẹ̀ nígbà tó bá jẹ́ àárẹ̀ fún yẹn bó àárẹ̀ fún ni min adìlẹ̀ wákùfẹ́ àbí àárẹ̀ fún min adìlẹ̀ àlejò tí ó ti yé yín báyìí nìsí ẹ dé o wàá dé. حروفهم ثلاثة أبين دوكا نغاية صحيحة أما عرفيرة عرفيرة عرفي مجد لي يكي بارك الله فيك أما عرفي مجد ثلاثة متى جمع فعيها واحفظها يا لها لها ظروفه ثلاثة فعيها من لفظ واي واي في نوحيها سواري متو يسا واي واي واي متو لو علينا نوحيها نوحيها فيها ṣẹ́wárí àlàyé pé wàhálà fi inú ṣíyà ló wá ṣe nínú ilé orí tó tẹ̀lé lójú ọ̀sán kí wà lẹ́sùrù kọ́bílà ìyá ẹ̀rí pé ṣíyí lélẹ̀ jẹ́sọ̀rọ̀ ti fàájú yáyà wà kọ́bílà ìwáwí tọ́mù ló ó ní sọ́rùkù ilé ìnáwó tó ní sọ́rùkù àlùmọ́jì mọ́jẹ̀mú tí ara fi lè jẹ́ ara fi mọ́jì torí pé sẹ́ẹ̀mọ̀ yìí pé wáá yìí nígbà hàrùkà fati àti ìfàdù ìsà ara fi mọ́jì nígbà yáà náà nígbà hàrùkà kẹsùrọ̀ ẹ̀ kílọ̀ kọ́lẹ̀ jàre fati àná sì lè ó lè yóò sì bá fún un sẹ́ẹ̀mọ̀ yìí pé sàrà fi mọ́jì nígbà yìí ìdí nìyẹn tó ń jọ sọ pé wàhálà fi nùhíhá wàlìkẹ́sùrù kọ́bílẹ̀ lìyá wà kọ́bílẹ̀ wà dọ́sọ̀rọ̀ mọ́jẹ̀mú. sọ́tì mọ́jẹ̀mú ni káwọn ara fi wáyé nǹkan tó lè jẹ́ ara fi mọ́jẹ̀. sọ́tì sìn tó ọ wá sọ pé wà fàtìfún kọ́bílẹ̀ alifin yorùbá ọ̀ràn yẹn ti ní kí fàtìyà náà ṣáájú alẹ́ sí ṣùgbọ́n sí àpèjúwe ṣé kẹ́lìmọ̀ yìí nìkan ló wà ní alukur'an tá a lè rápèjúwe ara fi mọ́jì mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ jọ mi yé ṣàǹkó kẹ́lìmọ̀ yìí nìkan àpèjúwe ara fi mọ́jì mẹ́tẹ̀ẹ̀ta ló wà ní ṣàǹkó tẹ́ máa fẹ́ mọ̀rọ̀ yẹ̀kọ́ á ní kọ́ọ̀lá fìyílá yàkóòlù kọ́ọ̀lá fìyílá yàkóòlù ṣàǹkó mẹ́tẹ̀ẹ̀ta kò wà nù nù sí ìhárì. لذلك أقول وهي في نوحيها متى تعم بني نوحيها فعلي رارة مين متى تعكتش به تعالي ريم مين ọ̀rọ̀ àmì òfin ilẹ̀ ọ̀kan àtìjá ìlú náà ni àtìjá àtìjá ìlú náà ni tí. àtìmáì àtìjá àbíòsímẹ̀ lú ọwọ́ àbí àbíòsímẹ̀ nàní ọwọ́ àbí àbíòsímẹ̀ ọyẹ fún mi ní. tákòjú yẹn pé síbẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. àwọn míì náà máa ń bá tójú ẹ̀yẹ wà bọ̀ kọ̀ wọlé tó kò là kò là tó tó di ẹni ọ̀yà fún wa nínú. fóònù ni ọ̀lẹ́ mi sí. àwọn àpótí èmi ìjà máa ń mú wa ní ti òrí náà sára yìí ti òrí náà mi ń kọ́ bìlẹ̀ à ń tà sí àná wà mí bá dí máa jẹ tàn àti òtí náà. وأوتينا العلم من قبلها وكنا مسلمين ṣùgbọ́n àwọn kan náà àfọ́ ní kọ̀rálì pàdánù nígbà nítorí pé méjèèjì bá dàlì ní ìwájú yẹn tán pé òbí náà yẹ bá dàlì ẹ̀hẹ̀ bẹ́ẹ̀ náà ni òbí náà bá dàlì ní ìwọlé tó àpèjúwe yìí ó ṣèkínní gan sára yẹn mọ̀jẹ̀ tí ìbá tó pẹ́lẹ́ àfọwọ́sí sára yẹn mọ̀jẹ̀ kéèyàn tó rí mi tí wọ́n là bẹ́ẹ̀ lẹ́yìn tí mo wá sí yìí gan àwọn míì máa ń gbàdà nínú àwọn àbá sọ́ra yẹn nìkan wọ́n ní láti jáde dùn náà ni nígbà tí gbogbo nǹkan ti pèsè là títí ìlú wa mẹ́ tífà ìlú wa mẹ́ tí mo kú olùbí wa mẹ́ sọ́ra yẹn nìkan wọ́n ní kó ti kọjá kẹ́rì mọ̀kan ìjọba tí sẹ́yìn náà tó ti ní pé kò sẹ́ni tí ó di dìfẹ́ǹdì torí inú ẹ̀yìn hánà ti di kẹ́rì mọ̀kan lọ tó ti yé ní ìsinmi ajá yẹ kí a sì dáàdì ní àgbọ̀dọ̀ gẹ́gẹ́ ni o ó gbọ́dọ̀ wọlé torí pé nù sí sí ìlú wa mẹ́ báyìí ìlú wa mẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni mà fún olùbẹ̀yìn náà ju àánú ọ̀nà nta ìdí tàbí tàbí fẹ́lẹ́ ilẹ̀ ní kéde wàhálà ṣáàpù là ń sọ àwọn àpèjúwe òbí náà ò ti náà yẹ alẹ́ wọn mọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kùránì kọjá àríwáyà ṣáàṣì ní nìkan sálàyé màdé á padà bá sọ̀rọ̀ lọ. ọ wá ní wàléènù mi nìha ọ dà fún tó kànáà ni wàléènù mi nìha yìí wà á. wàléènù mi nìha yìí wà wáwú sàkánà àwọn sùkìnà so líìnù àwọn tó jára fi líìnù mínà nínú àwọn àràfà mẹ́tẹ̀ẹ̀ta so ti ẹni nínú àwọn àháyàn àwọn àràfà mẹ́tẹ̀ẹ̀ta ló lọ bá eléyìí tó jára fi líìnù ní ẹ̀ òhun ni wáhùn wàyáhùn tàbí yáhùn wàwáhùn sùkínà wáhùn àti yáàfin wọn fún sùkún tàbí sàkànà tó gba sùkún táwọn méjèèjì gba sùkún alùpùpù so ti ẹni ń fi tọ́ àṣùn kọ́bìlà ọ̀lẹ́nà tó bá ṣe wípé fọ́tíṣà ni wọ́n fi hàn síwájú àwọn méjèèjì ọ̀lẹ́nà òbírọ̀ sóbi láti ṣètùmọ̀ rẹ̀ wá ní wípé àárà sí ilé ìlú méjì ní kìí ṣe mẹ́ta ṣètùmọ̀ kí n sọ yẹn lálẹ́ lè ṣe ṣe tí wọ́n sọ ní wípé ara fi léde méjì ní kìí mẹ́ta torí àwọn kan nínú àwọn onílọ́gbọ̀n ọ̀nà ìjọba àwọn tó máa sọ pé méjì náà níwà àwọn tó máa sọ pé mẹ́ta náà níwà wọ́n kàn sọ yìí pé alifu lójoojú àtọ́wá já ara fi nínú yóò tún já ara fi mẹ́jọ pa tó ti nítorí pé fati àkájọ ẹ̀. ṣùgbọ́n ìwọ ni sáǹdì àfa yìí nínú ẹ̀ méjì àbí olódò ni ètè méjì sáǹdì ẹ̀ mẹ́ta kọ̀ǹdíṣà kọ̀ọ̀kan condition kan àgbéjì lórí condition sáàjì ẹ̀mẹ́ta ẹ̀ mẹ́jì nínú tá a ti kọ́ sẹ́yìn ó yé lá àlìfín làyé náà tọ́tọ́ báyìí pé alimu jara fi lílo dọ̀rọ̀ tí ló tóbi sọ pé lá àlìfín làyé náà ti ń lé ṣèjà sọ́ọ̀tì yé ẹ̀ ẹ̀fẹ́rọ́ bù ẹ̀ ẹ̀fẹ́rọ́ bù kankan tó ìyẹn báyìí ìyẹn ni àtàmù àlìmọ́jì kẹ́rí afáàdé fún fún sẹ́ńtì dára ìjọba àti mọ́jú kí mọ́jú fún ṣe àti wàá mọ́ mọ́jú àlàkọ́ kí ni mọ́jọ alákọ̀ aláṣà àtọ̀bí yìí tẹ́wáyé aláṣà àtọ̀bí yìí yẹn àwọn afọ́sọ pé kí ni mẹ̀kúdáàrú mẹ́jẹ báwo láti fà á mọ́ wọ́n sọ pé fún àlébi kan láti fà á tó di yé tàbí ká ẹ sọ pé harakata harakata tí a rí tuma alifu àti harakata àti tuma kan náà tí n bá sọ pé bàbá yéé dèjọ́ àdúgbò àti sọ pé kọ́ ni. sọdí ẹyìn ìsìn bàbà bàbà kọ dídì bá nàrà ìṣèlú dàgbọn sọ pé alìkùn dédé ìgbà tó fi pé láàrin kọ́ọ̀là ẹ mọ̀ kọ́ọ̀là dédé ìgbà tó fi pé kọ́ kó tó pé láà dédé fati àmì ó túmọ̀ sí kí fati àmì òní alìkùn yọ sọdí ẹyìn báyẹn nìsín dédé sáyẹn tó fi sọ pé kúkú ló fi sọ pé kúkú kìí ṣe kúkú o tí mo bá lọ́wọ́ sọ pé kúkú kú dìsẹ́mbà ni. sóyè báyẹn sòyìn dínà tàbí kan sọ pé alifun tàbí kan ní harukata tọ́wọ́ yẹ kí haruka mẹ́rin wọ́n ní alifa nílẹ̀ ìyàtọ̀ fi pé alifu méjì ló fi pé haruka mẹ́rin. ìjọba gbalẹ̀ pẹ̀lú mẹ́rin ni wípé tá a bá fún harafi mẹ́rin ní haraka lọ́sọ̀ọ̀sọ̀ díẹ̀ tàbí yóò wípé mẹ́rin rìn wọ́n lè ṣe nǹkan yẹn. ní haraka mẹ́fà ní pé mẹ́fà tó ní haraka dédé ìgbà tí yóò fi pè é yóò fi fagùn. tí ó ti yín báyà ó ti fò ọjà ìtumọ̀ kan náà méjèèjì ní sábà ló fi alifu kan fa nǹkan gan ìtumọ̀ yẹn náà ni pé ó fi haruka méjì fa lọ tó ti yẹ wáyé ìtumọ̀ haruka méjì ni pé haruka méjì ti wọ́n kan tọ́nà ní. sọ́dí èèyàn sọ pé ọ̀ọ́là ọ̀ọ́là ọ̀ọ́là náà là ọ̀ọ́lù sóyè ìlà yakúlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ti kílẹ̀ àbá. wọ́n á rí. àwọn kan. àwọn kan kan máa ń pè ní akọ́ọ̀tù. almushaqat almajtri àwọn mọ́jù kan bẹ̀ táwọn afa àjọ ìdìl àṣírí sọ́yìn yẹn wọ́n wọ́n pé mulhaqu torí pé déédéé ni bí àti máa ń fa wọn bọ̀ sọ́dí yé alákọ̀ọ́kọ́ òun ni. الحفو نتوري كوي دعجور هنا ما دي طبيعين إيا إيا فتحة صعبة فيدوين لوري فيدوين لوري تدوين فتحة بيحيما عليما حكيما تقول دي ما دي طبيعين وأصلاً كده ما دي طبيعين فلقد تدوين لوامة تدوين لا صديالي بدون حالة الوقت bíi déédéé mọ́tì kọ̀bí yìí mọ́tì lè wá dùgbẹ́dẹ́ ló kọ́ ẹ̀ ṣùgbọ́n mọ́lì àkún bí mọ́tì ọ̀ṣẹ̀ ṣe bákan náà ní déédéé bá a ti ń fa àwọn. sáà ń jọ mi gé ẹlẹ́ẹ̀kejì mọ́tì tẹ̀mkì. sọ̀rọ̀ àwọn yẹn ò sí ká mọ́tì bíi ìyẹn nígbà tí abárí yá méjì rọ àkọ́kọ́ wá gba ṣọ́dà ẹlẹ́kẹ̀ẹ́dì bá sọ̀kan wí ẹ̀ṣọ́ yìí ìtọ̀ ìtọ̀. tàbí ìnà máa ń pè torí yóò jẹ́ kí pípé yá ẹlẹ́kẹ̀ẹ́dì rọrùn dáadáa sọyé ẹlẹ́kẹ̀ẹ́ta tí wọ́n máa ń fi مد البدل kíkùn torí pé dédé rẹ̀ la sọ́dí ẹ́ ilá ẹ̀fìn ilá ìndà wọ́ọ̀ṣì ẹ̀fìn síwájú ẹ̀ sọ́yé mọ́dùlù bá dà dédé mọ́dùlù fìtínà là máa ń fà bọ̀ mọ́tò ni àmọ́ múlíhàpù la pé wàyí lámọ́tò fara yìí ni sọ́tì ẹ̀ ṣùgbọ́n nítorí pé fífa tiẹ̀ sẹ́rí gbogbo àlefa ju mọ́tò àṣìlè lọ àyàfi mọ́tò ìbàdàn sọ́tì ẹ̀ mọ́tò ìbàdàn lè ń tiẹ̀ lọ́dọ̀ tó sọ kò rọ̀ déédéé mọ́tò tọ̀bí yìí àyàfi lọ́dọ̀ wàlúù ìdí nìyẹn táwọn kan mọ́ fi ń kà lára mùsàkọ́ tó yẹ yín báyẹn ìgbà padà bá pàdé bí fara yín ní ìsìn tó ń yẹ yín ṣùgbọ́n bí fara yín yẹn òun kà mọ́ ara mọ́tò àlìjá ìlú àlùmọ̀fọ́sẹ̀ wọ́n dà ẹ̀ lọ kà mọ́. ṣàgbọ́n ní wàmí báyìí ní àròdọ̀ sòkúnú nasta'inu aw qudima alhamdu ala almajdi sọ́la yẹn mi ti so ibi ẹ̀ ló kà mọ́ sọ́ọ̀tì wà mí sùlù dá wà mí sùlù alimajdi jaiz alimọ̀fàṣẹ dá òní ní arọ́dọ́ asukun so àlẹ́ arọ́dọ́ lè sukun ọ kà mọ́ ibi tó fi kà mọ́ ẹ̀ ẹ́ ní ìlú nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí ẹ jọ sókè àbá sóye tẹ́lẹ̀ yìí ní ìsìn àwọn ẹ̀kọ́ síbi àṣìkáàbù ìmọ̀jà bí. mi ń gbọ́ ewu ewu. ẹ fàrẹ̀ yìí náà ló kàn fàrẹ̀ yìí náà ni ẹ rò kí fàrẹ̀ yìí pọ̀ àṣìlẹ̀ ẹ̀yọ̀ kan ni. so àṣìkáàbù ìmọ̀jà. للمد أحكام ثلاث تدوم وهي الوجوب والجواز واللزوم وهي الوجوب والجواز واللزوم فواجب إذا حمز بعد مد في كلمة وذا بمتصل يهاد ويا ṣe ká fún kọ̀ọ̀kan àbí ká fún kàdílẹ̀ wọn. wàjá ìzùn wà kọ́sùrún ìfúnṣẹ́.

sọ̀rọ̀kámù ìmọ̀dì bíi ní ìṣẹ́ ẹ̀dì mọ̀tí àgbàdo ìparí ló gbà lérò àyíbẹ̀ ẹ̀kọ́ ni. tó ti yé ìyẹn lójú ọ̀sán yìí pé ìlúmọ̀dì àṣkámù mọ́tò ní ìdájọ́ mẹ́ta tàdúró ìdájọ́ mẹ́ta tó ọmọ ọ̀bẹ lọ kiri. sọ mẹ́ta tó ọmọ واللزوم كده ثم على الوجوب واجب كده ثم على الجواز كده ثم اللزوم لا بأس هو علي الواجب jawaz aliwojobo alozom ìdájọ́ nù ṣé ẹ rí lè ìdí tí a fi ń pè ní wájú o ní kí gbogbo àwọn akùnrán àwọn ní máa ń fà á ju gbogbo wọn pátápátá ní máa ń fà á ju mọ́dún tọ̀bẹ̀ yìí lọ síkìlì àwọn lójú ẹni wọn sì kò lórí ẹ a máa ń fà á ju mọ́dún àlàáfíà lọ ìdí tí a fi ń jẹ́ wájú nìkan ni tọ́lọ́tùmọ̀ sí wípé fífà ní déédéé alimọ́jú alásùlẹ̀ fídíà torí òní láti tọ̀ sẹ́yìn dídọ́ mi dídọ́ mi pè ní wájibù nìyẹn wọ́n tún wá máa ń sọ̀pọ̀ tiẹ̀ pẹ̀lú pàṣẹ ìpèrè wáyà kan bẹ látọ̀dọ̀ Ibn Mas'ud tó lálàáfíà pé ń kọ́ ẹ̀ ń kọ́ àn sọ ìnáwó sọ̀rọ̀ ọtún ìlúfọ́kọ̀rọ̀ wal masakin ìgbàdàn yẹn wá fẹ́ kàkọ́ wá fa kọ̀rọ̀ yìí hadith tó lálàáfíà rẹ̀ ó wà ní bísílà bísílà sọ yìí hàṣẹ kàdúrà ìgbà tí ó wà á fà ibi mọ̀ sí ìdùnnà sọ ìgbà rárá kí síbà náà ti kà fún fa àlùfọ̀kọ̀rọ̀ ẹ̀. sẹ́ẹ̀dì mọ̀ wípé kò sí iye méjì bẹ̀ wípé mọ́tò tọ̀bí yọ̀ ọ̀fà yẹn náà bá a ti ní ògùn fòkọ̀rọ̀ ni ó sọ tó wípé tọ̀bí ààrẹ tẹ̀lé mọ̀ ni. tòun tó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ni pé kò fà ju tọ̀bí lọ. àdéhùn tó ti lálàáfíà jà ara ó jà tó tóbi táwọn afọ onídàájú ti máa ń tajwid sálàyé mi ṣe oníbàkọ́lá ń ṣe kàfún mi fa ibẹ̀ yẹn gùn bàtà ló fi kàfún mi ó fa ibẹ̀ ń gùn ni. so àjẹ pé tẹ́sí mọ̀ pé mọ́tò tó wà mí àlùkò èdè di àlùwájú ni mo tẹ́sí ayé òṣèré díẹ̀. tá a jọ mi yé bá wọn. mo ti fún yín lẹ́rìí méjì o ẹ̀rí méjì mo sọ fún yín báyìí o fún yín ìdíje fi ń jẹ́ wùdú ìbò kílẹ̀ ní alákọ̀ọ́kọ́ gbogbo kùrọ gbogbo kùrọ pátápátá ní mọ fàájì àlọ àṣìlè lọ sílẹ̀ lẹkẹ ẹ̀rí tó wá látọ̀dọ̀ ibi mọsòwòd sọlá yìí mi ṣe lọyìn ẹlẹẹkẹẹkì ló ní àlùjáwá ìtumọ̀ ẹjọ́ fi ń pè ní jàwá pé a rí nínú àwọn kùrọ ẹni tí ì fàájì àṣìlè lọ ààrẹ ni tí ń fàájì àṣìlè lọ àwọn àti ajẹ́pẹ́yà tó o bá fà ní méjì tọ́ba fàájú rẹ̀ jàwá sí torí pé ká lọ́jọ́ ọ̀ràn yẹn ni bó ti jẹ́ pé nǹkan ẹyọkan ni wọ́n gbà wá ń bì nílójó jẹ́ pé ẹyọkan ni òun náà ó yóò jẹ láàrin àwọn ọkùnrin ọ̀hún ẹni tó kọ́ sùn ni ẹni tó máa ń fa ẹni tó kọ́ sùn lọ́wọ́ akẹ́kọ̀ọ́ bá ti padà sọ ọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ tó tó bá àwọn ní ní ọ̀sẹ̀ ní jàwá ń ka kọ́ sùn ní ìsìn sóyè báyìí ṣe wá rí lè ah, àbí torí pé mò ń ṣe kí ni rẹ èyí sábẹ́ ń pẹ́lẹ́ ìlú ìlòsù òní wípé sẹ́rí àlùwájú yẹn ẹ ló kò pé á fàgbọ́n ṣùgbọ́n gbogbo àwọn kòrọ́wò náà kì í ṣe pé fífàgbọ́n wọn dọ̀gbà tó di tẹ̀wá ilé tó kò ní lùzùm ìdandan páálí ojú kan náà ní wọn fi fà kò sẹ́ni kan tó tiẹ̀ yàtọ̀. tó yé báyìí nínú gbogbo wọn látòkè délẹ̀ kò sí ẹni tó ṣe wípé ó ní mẹ̀kúdárù mọ́jì tó yà mẹ̀kúdárù mọ́jì kan náà mẹ́fà mẹ́fà náà ìdí náà fi pè ní lùzùm tó yé báyìí ó lọ wojú mu fẹ́lẹ́ dandan ni kéèyàn fà ju aṣílẹ̀ lọ ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe fà á kì í ṣe kankan náà kò kú ọ ẹni tó fa mẹ́rin ẹni márùn ẹni tó fa mẹ́fà báyìí ṣùgbọ́n níbí kò sí mẹ́rin kò sí márùn mẹ́fà ni fa gbọ́ yé báyìí wàyà lè wọ́n jó bó wà wáá zún ó wá bẹ̀rẹ̀ níbi wájú fọwọ́ hà dìbò ń èyí tí a máa ń pè ní àlùwájú wájú ṣọ́ọ́tì yé òun ni ìjà hamzon báàdà mọ́jì kí hamza wá lẹ́yìn ara fi mọ́jì sálàyé mi tó gbàkọjá kílìmọ̀tì nínú gbóló wàdà lèmọ̀tàkìn yọ àjẹ eléyìí ni a máa ń pè ní àlèmọ̀tàkìn pè ní wá níbù ìsìn tí mo sọ fẹ́ ẹ kò mọ́jú àti sábàbí nítorí pé mọ́jú àti sábàbí ẹ̀jẹ̀ kí wàá ní sábàbí rẹ̀ mẹ́rin hamza hamza wọ́n pàdé nínú kẹ́límà kan gbólóhùn kan ilé fi ń jẹ́ mọ̀tẹ́sẹ̀ ó sọ ṣé aṣọ tí mo ń sọ báyìí bíi sáà sùúrù àti síà síà bíi kí n wà bá kọ́ bíi kí n bá bá ẹ̀rí pé gbogbo ẹ̀ kẹ́límọ̀ síbẹ̀ ni àyẹ̀bẹ̀ kọ́ tó mọ́tò ti sàájì hamza tẹ̀ mọ́tò sàájì hamza tẹ̀ fi sáà fàjà sáájú ilé dómọ̀ ti sáájú wà mí yẹ́sọ̀ ti sáájú yára ṣé iye bá wọn. ilé ìnáwó pè ní aliwajibu alimutasi tí wọn á ní ká ti sàárì pẹ̀lú sàlẹ̀ nìṣẹ́. هو هو هو هو يعني تعرف المد الواجب المتصل هو أن يأتي أن يأتي الهمز أن يأتي الهمز بعد حرف المد في كلمة واحدة أن يأتي الهمز بعد حرف المد في كلمة واحدة مثل ساء سيء سوء فمقدار مده فمقدار مده عند حرف ومقدار وجهه عند حفص من طريق الشاطبية نقطع الناس ومقدار وجهه عند حفص من طريق الشاطبية ألفان ألفان ألفان ألف بجيج ìtumọ̀ ẹ̀ ní arúgbó àwọn àròkè àrà sàkè mo ti lọ sọ jọmọ báyìí alifani àlìfáàní wà alifani sọmsù tó bracket ti wájú bọ̀ ọkọ̀ arúgbó àwọn àròkè àti àwọn alifani fanis ẹjọ sọyí wa hmm. a kàn fi hausu ṣe nàmúzàjà nítorí pé yàtọ̀ kéékèèké wà ṣùgbọ́n ẹni tó pọ̀ jù nínú wọn náà mẹ́rin náà àwọn tó pọ̀ jù bẹ́ẹ̀ náà sọyí àwọn tó pọ̀ jù náà fọ̀rọ̀ mẹ́rin yẹn máa ń fọ̀. sóbi àwọn méjì náà ni wọ́n bá débi mẹ́fà àwọn méjì náà tó bá ti kọ́rí kò ṣàfihàn ìyàwó ìyàn méjì péré náà alẹ́ sọ àwọn méjèèjì àdìpadà tó wọ́n di mẹ́ta ká ìyàkátà ní méjì torí pé kọ́ọ̀rì òkú rọ̀wì kan sànkì yóò padà di ìrìwáyà mẹ́ta sóbi lẹ́yìn wọn mẹ́rin ló pọ̀ ṣùgbọ́n ní àwọn tó máa ń fa mẹ́rin yìí àwọn kan ní jàwáàzù márùn ẹni tó fẹ́ ní mẹ́ta náà wà ẹni tó fẹ́ ní mẹ́ta ó wà ṣùgbọ́n ẹja ọ̀rá sílẹ̀ bá ìyẹn ọ̀rọ̀ wà lórí ẹ̀ tó yé náà ẹja wa bọ́ síbi jàwáàzù márùn àbí tó àti parí pẹ̀lú eléyìí náà ó ní wàjá ìzọ́n mẹ́jọ àbáṣọ̀rọ̀ oye ìta ń pè ní jáàyè yẹn òun lélẹ̀ tó ṣe wípé láta àǹtà mọ́jà wà láta àǹtà sọ̀rọ̀ lẹ́jọ́ sọ pé májún wà kọ́ sọ̀rọ̀ ayé yàdúzù fìhì májún wà yàdúzù fìhì kọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn tó yẹ o lè fà o sì lè má fà o lè má fà àkọsọ yẹn o ní pé kó má sì ti yá dáa májún yẹn kó jẹ́ déédéé bára fún yẹn ti wà kó jẹ́ déédéé ti aṣáájú tàbí kọ́ ọ̀pájú àṣàyè lọ. sálàyé mi ṣe eléyìí máa ń ṣẹlẹ̀ ẹ̀rí pé ìtumọ̀ jàwáàzù ẹ̀ lọ́sọ̀ yẹn òní májúmọ̀ wà fásọ̀ ìtumọ̀ jàwáàzù ẹ̀ ní. torí pé àwọn akùrọ̀ ò àwọn tí ń fò fà ju méjì náà lọ wà àwọn tó fà ju méjì hàtà hàf bí wọn bá kú òní nítorí kó ṣàkóbí àwọn máa ń fà méjì. mo rò pé àlàyé mi ṣe ṣùgbọ́n kì í ṣe tọ́rí kó ṣàkóbí náà mọ́tò wà kọ́sùn ìǹfúsìlà ìǹfúsì ìǹfúsìlà kó lóun dìkẹ̀dẹ̀ tó bá ṣe pé nu kẹ́límọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà. òun ni kí mọ́tò kó parí kẹ́límọ̀ kí hamza ti bẹ̀rẹ̀ kẹ́límọ̀ tó tẹ̀ mọ́tò jáì alùpàṣẹ. ìdí dábẹ́ kẹ́límọ̀ fásilù náà ni pé inú kẹ́límọ̀. ọjọ́ ọlọ ni a wà tó táwa ní oṣù tààrí fẹ̀rẹ̀ báyìí. alimadu hó wa ẹ yà gbé ro wa à ń yà kú wò náà harfu limadi fi ahiri kẹlima. في آخر كلمة وحمزة قطع ماذا هو الحمز وحمزة قطع في يعني قطع وشيء وحمزة قطع تقول لي يا حمزة قول الله ما جاء قطع تيو بعد جاء قطع وقوان دعوة وحمزة قطع في أول الكلمة التي تليها أو تليه أن يكون حرف الفج في آخر كلمة وحمزة قطع في أول الكلمة التي تليها تلي تلك الكلمة تلي تليها نعم أجو تلي ما تلي مقدار مجيئ lọ́dọ̀ house bíi nítorí ti ṣàtúnyàwó bíi ti mọ́dùnú àlùwájú àlùmọ̀tẹ́fẹ̀ mẹ́rin máa ń ṣàtúnyàwó ṣùgbọ́n tẹ́ mọ́ wá dọ́dọ̀ àwọn míì bíi kọ̀ọ̀lù bíi ibùdó kẹsì bíi àbámọ̀rún náà ẹ̀ka àwọn méjì wọ́n sì mọ̀ nǹkan mẹ́rin tó sì jẹ́ tọ́rí kù ṣàtúnyàwó lọ́dọ̀ hamsu mẹ́rin máa ṣùgbọ́n tó bá wá jẹ́ kékeré kọ́rí kò ṣàṣùbíyà ó náà máa ń fà méjì ọ̀gẹ̀gẹ̀ máa ń fà méjì. jàwáàsì wọlé lọ́dọ̀ rẹ̀ wọlé lọ́dọ̀ àwọn míì sẹ́yìn tí ń sọ ọ̀sọ̀rọ̀ hamsu nìkan àwọn làánàrò rẹ̀ ti hamsu sẹ́yìn tó bá yẹ kó afẹ́ ṣe tàbí ẹ̀rí pé ó ti sọ kẹ̀kẹ́ fún wa àrùjẹ́bi kàkàfà àtọ̀ láàbù ta ló kọ́ sínú. sọ ètò ń sọ yẹn kò sí fún ìwáyà hamsu yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ tí a tẹ̀jú ìta nǹkan tó fi dáa jùlọ kì í ṣẹgbẹ́ ẹ wọ́n tí wọ́n sọ mùsùlùmí àyàn ni kòsùmọ́tò tí ìbáyé tọ́jú kíra àbáyé tọ́jú kíra sílẹ̀ kòsùmọ́tò onímọ̀ àlàyé bá ọkọ̀ mọ̀ ká ọ̀rọ̀ lọ́tọ́ pọ̀ ni tó bó ṣe wà yìí kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ tí a tẹ̀jú oṣù ọ̀bà kì í ṣe pé wọn mùsùlùmí aláàdì kọ́kọ́ sàlàyé ẹ̀ náà kékeré ṣe ìdìbò àyà hausa nìkan torí ọ̀rọ̀ ìdìbò ọmọ nítorí harrock àbáfẹ́ nítorí ara mi ti kọ́ padì ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ hausa ó ṣe gbogbo kẹrọ àti ìjọba mọ̀ ní tíra kẹrẹ dára yẹn nìkan tó bá yẹ pé lẹ́fọ̀ àwọn tá à ń kọ́ ju báyìí àbá máa fọ́ sí lọ́wọ́ èèyàn wà sàlàyé ibẹ̀ bá kó sínú sàlàyé ibẹ̀ díẹ̀ ó ti kó sínú ọbẹ̀ ní ẹ ṣùgbọ́n tí èèyàn bá ti gbére tẹ́ ẹ yìí ṣàlọ́ ṣe bẹ̀rẹ̀ ìlà bá ìlọ́pẹ̀ láti kàwá ẹ̀fọn kan ẹ̀yọ̀ ẹ̀hẹ́n mọ́tò wà kọ́sọ̀tàn. Tọ́wọ́ yàtọ̀ sí Hásù àwọn kan bẹ nù wọn ti máa ń fa méjì àwọn tó fa jù bẹ́ẹ̀ lọ náà wà tó bá lè fàpẹjù àwọn méjì ni ẹmu kọọlù ni ẹmu ibùn kẹfì àwọn ní méjì mi wọn ni kọ sọ̀rọ̀ wọn sì ní ẹ kọọlù ni wọn sì kọ sọ̀rọ̀ tó wọn sì tó jùlọ. iye ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà àfa sọ pé kọ sọ̀rọ̀ yẹn gan dàm fún kọ kí àlùkọ sọ̀rọ̀ mọ́ kọ dàm. ìgbà ibùn kẹfì kọ sọ̀rọ̀. àbámu náà mọ̀ kàkọ́ ẹ fi yóò yẹn lẹ̀ kọ̀ọ̀kan yín báyìí nìsín o tọ́mọ kọ́ jẹ́ pé tani ti jawaasi yẹn two four five láàkín two yẹn èsì tọ́lú kò ṣàtìlíyà fún half tọ́lú kò ṣàtìlíyà fún half four five ní bọ̀ àwọn kọ́rọ́ mi tó yàtọ̀ sí nítorí kò ṣàtìlíyà náà two two four two four two four ní kọ̀ọ̀lù two four ní. tó fi yẹn ẹni tó máa ń fajú bá lọ náà tó wà mo rò pálá yẹn lèṣe lọ́jọ́ pé báwọn ẹni tó máa ń fẹ́lẹ̀ ní mẹ́fà làwọn tó ń fa mẹ́fà ń tiwọn. tó fi yẹn ìdí tó fi jẹ́jà wá sí náà nìyẹn. tó yé ṣé wà ní tìlú rárá náà lọ́kàn rí? ń àpèjúwe bárakàlọ́ọ̀dì. ala innahum humu sufaha ala sẹ́wọ̀n pé alifu ni bá dára dájú ẹ̀ hamza ala innahum sọ́fíẹ́. وعلى أبصاره تضيه يرحمك الله إلا أنفسكم lọ́sìyẹ́ sọ yé o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. قالوا أنؤمن لك واتبعك الأرذل أنؤمن sọ́ọ̀tì ẹ̀ mo fẹ́ jẹ́ káfọ́jú etí wà náà wà mẹ́ àtọ́jú etí ó kù ti yá àbí ẹ̀ gbọ́ ara aláìrìn ìjọ ìkíní lélẹ̀ ìjọ. ìjà fẹ́ pẹ̀lú ètí yá wàá fi àwọn fúnṣe kí wọn afárá rò afala tó ń sèrò sóyè wà sí àfúsù sẹ́ńgbẹ́yà sẹ́kù dáadáa sẹ́kù ó ti yé báyìí ó wá ní ọ̀mísìlò dáa síbẹ̀ lè síbẹ̀ mọ́lé síbẹ̀ ni ọ̀mísìlò dáa ní àárọ̀ tó sòkò náà. sẹwárí ó fẹ́ sọ wípé àwọn mọ́tò kan bẹ̀bẹ̀ pé mo lè hà fún mi mọ́tò ìjà ìlú fún pàṣẹ níbi ìdájọ́ wọn tó ṣe wípé sẹ́ẹ̀dí àlùmọ́tò ìjà ìlú fún pàṣẹ ìyẹn lè fa méjì aṣọ bàbá àwọn kọ̀ọ̀rọ̀ ọ̀sẹ̀ ìyẹn lè fa mẹ́rin ìyẹn lè fa mẹ́fà láwọn kan nínú wọn ìyẹn lè fa márùn sára yẹn lè ṣùgbọ́n kọ àwọn tó ní márùn yẹn àwọn tó ní mẹ́rin tó ti yé àwọn tó ní méjì ẹni tó ní mẹ́rin àwọn tí wọ́n bá fà méjì tí wọ́n ní mẹ́rin àwọn ní máa fà máa sódì yé lọ́wọ́ pọ̀ tẹ́lẹ̀ àti irú àwọn house so àti mẹ́fà sẹ́kù ilé ìsìn alẹ̀ kọ́tọ́ ààrẹ fi méjì sí mẹ́fà jáde tani harakata ni arúgbó haraka àti àpò ẹlẹ́dìtẹ̀ ṣètò haraka so yẹ yín báyẹn ní ìsìn ó wá ní àwọn mẹ́tò kan náà mẹ́tò ṣe kí bá náà làá mọ́ fáwọn náà lójú ọsọ pé wà mísìlù dáa wà mísìlù háàzá fi ṣókìmì tí jàwáàzì lè méjì wà lùkọ́sìrì sálàyé ló jẹ irú ìdájọ́ ilé níbi lílẹtọ káṣímọdù lílẹtọ káṣíkọsùrù ogun ní ìnáró dọ̀sùkúnú wà pàpà sẹ́ni tó dára ti mẹ́rin pé ó fi yẹn ń wọnú mẹ́jù tó ṣe pé sọkún ní mẹ́jù sábà bí ẹ̀ lọ sóbi ẹni sùn sẹ pé àwọn tó kọ́kọ́ sọ yẹn mọ́jú ti Hamza máa ń ṣe sábà ní. àwọn méjèèjì náà bọ̀ tó wá kó mọ́jú ìbádà ìbá òní kẹta yóò wá sọ̀rọ̀ náà bọ́ kò fẹ́ jẹ́ kí òun ti lọ bọ́ síbi àwọn dàgàmù onímẹ́fà torí pé àwọn dájú ọlọ́tọ̀ àwọn náà sì ti pẹ̀ka wọ́n á kọ́ gbé yẹn wá irú eléyìí níbi ìdáwáṣú lè mẹ́tì wọ̀lẹ́kọ́sì òun ni ní àròdọ̀ sọ̀kún wà pa òun ni tó wá ti pé sukùnù sẹ́rí wá nígbà tí yàn fẹ́ dúró ìyẹn la máa ń pè ní alimadu alimadu lè sukùnù làárì tó bá wọ̀ ọ́ lè fi bẹ́ẹ̀ o ti lè sọ pé alimadu làárì lè sukùnù alimadu lè sukùnù làárì tàbí alimadu làárì lè sukùnù o ti rí àpẹẹrẹ ní méjèèjì tó fà ẹ́. mọ́jú tá à ń ṣe nítorí sùkúrù tó fẹ́ rí wa lọ́sẹ̀ tàbí mọ́jú tó fẹ́ rí wa nítorí sùkúrù tá a fẹ́ gbólé lórí tó ti bóyá lè ní ìjàgbárí mọ́ lọ alimọ́jú lè sùkúrù ní àná tó ti alimọ́jú tó yẹ kí sábàbù rẹ̀ òun ni sùkúrù àlàáre sùkúrù tó rí wa ṣùgbọ́n àwọn ilé ọ̀sán kan alimọ́jú lè àárẹ̀ mọ́jú tó rí wa lè sọkún nítorí sọkún tí ó ti yé ìbára alákọ̀ọ́kọ́ yẹn lójú mi ọgbà ìjọba ẹni kó dé kọ́ wá mẹ́jọ tẹ́lẹ̀ jẹ́ síbẹ̀ ẹ́ mo ń wò pé ṣé àwọn sọ́kẹ́ àlùmọ́dù mọ́dù tá a ṣe lè sọkún ní ta nítorí sọkún tó fẹ́ wá ó kójú ká sọ wípé àlùmọ́dù làárọ̀ mọ́dù tó fẹ́ wá lè sọkún nítorí sọkún. sọ́la yẹn lè ṣe ọlọ́wàá. ọ̀rọ̀ méjèèjì làwọn afọ́ńtẹ̀bí ìlú wọn pé ọwọ́ ní wàbí sùn lọ́dà ìlú àwọn ọ̀dọ̀ sọ̀kó ló wà nítorí bá a fẹ́ dúró ewu nǹkan wa ṣé nǹkan wá fáwọn yẹn tẹ̀lé ìlú torí pé sọ̀kó lè àrọ́bọ̀ tí fòlì wá pa nítorí gílẹ̀ torí ìdìbò sọ̀kó lè àrọ́bọ̀ nítorí ìgbọ́ tá a sọ níbi mùsùlùmí lánàá tó ti ìdìbò àríkà ló fi mú wá ìlú ni. kí o lè bá a mọ́ lọ bọ́ sínú nǹkan tí òjà lè rùn tó wá pàmì ẹ̀ àròsọ sukunu waqfan kìí ṣe àròsọ sukunu min ajili ajibọn tí ó ti yé báyìí nìsín tí sukunu bá fẹ́ rí wá ń bèrè fà á fẹ́ dúró tí ó ti yé nìsín àròsọ sukunu waqfan kàtà àlàmúnà nìsàyè bí àpèjì tààlàmù bí ẹ fẹ́ dúró tààlàmù nìsín ó ń sọ pé tààlàmù nìsín. تعلمون تعلمون نستعين نستعين نستعين سوف يبقى انت ما انت صار ايه في جواز يعني كده جنازة على ده القراء جواز أو قدم الهمز التي يوهم انت تقول على كتيا يعني شيخ الحفص àwọn kó débẹ̀ làmdù yẹn jawaazù ìmọ̀dìbò àlùkọ́sìrì yẹn ẹ kò sí lọ́dọ̀ hapsi kó àpò sí lọ́dọ̀ àwọn yìí àfi lọ́dọ̀ wá ṣe. ìyẹn wọn bàjẹ́ oyè wa ayélujára tíra yọ fún fún ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀dín pẹ́ ẹ̀kọ́ alukọ̀ránì ní kìí ṣẹ́ni tí ń kọ́lé wá ya hapsi. sẹ́yìn tí wọ́n tún mọ̀ sọ yé bẹ́ẹ̀ni pé ilé eléyìí ní ìdìbò fẹ́ẹ́ ń hapsi ìdájọ́ tó jùlọ bí wọn ìdájọ́ tó wá ṣù torí pé lọ́dọ̀ wá ṣù ni òun ní mọ́ ń fà ní méjì ní máa ń fà ní mẹ́rin ní máa ń fà ní mẹ́fà bíi ti àlárí ìsọ̀fọ̀ bí yóò sì fa àlìjáì ayé mm, fàkúntẹ̀ fẹ́ yọkan ní máa ń fa àlìjáì nù pàṣípàṣá ṣẹ̀kùn mẹ́fà nìkan ni mẹ́fà nìkan ni ṣùgbọ́n àwọn ní ìyàtọ̀ sí ń fà ní méjì mẹ́rin mélòó so lọ́dọ̀ àwọn ayẹ gbogbo wọn àlìjáì ìsọ̀fọ̀ déédéé àwọn náà fà méjì ń fà mẹ́rin ń fà ní òun wá fi ìjẹ́kùn tiẹ̀ ó fi bá dàlù kùtẹ̀ nípa méjì nípa mẹ́rin nípa mẹ́fà lẹ́kọ̀ọ́ àjọrò sọ tiẹ̀ náà lórí tá a bá sọ ẹnìkan bá mọ kàlọ́ bá ló ti dẹ́wọ̀ wọ́n lẹ́nìkan òkè rẹ̀ nìyẹn ẹnì yẹn kójú àná ẹnì ní ma gbọ́ yẹ alẹ́ yìí wọ́n lọ bọ́ọ̀lì ó ní àmì ẹ̀ka wà ní ọ̀pọ̀ rẹ̀ àmì ẹ̀ mọ̀ wọ́n fa ń gbà lọ ẹ̀ lọ́wọ́ ọkọ̀ rẹ̀ akọ́fẹ́ yẹ pé ara rẹ̀. àbá rẹ̀ tó bẹ́ẹ̀ kọ̀rẹ́ ti ń tọ́ ti fúbi dọ́lọ́ kó bá pàbórí ti fún àbá àdáadáa náà àwùfà lọ́ba lọ́ba bí àkẹ́kẹ́ kalẹ̀ kan. àmì àmì ni èèyàn máa ń sọ ètò kékeré yẹn ó fà kún ẹni ẹni àhà ànábì mọ́ ń pa bá dàlù. ìgbésẹ̀ ìgbà ẹ̀wọ̀n kó ti kan ẹ̀ lábù nínú ẹni tó bá ní kíra ìyá alùpùpù ìlú ní ìdí àkọ́ ìlú sọ̀lẹ̀ sheikh masur kamara àkọ́ ìlú mùsọ̀lẹ̀ kí ẹ mọ̀ pa sheikh musa ayé náà ṣe kọ́ rẹ̀ sọ́la yẹn ni wọ́n sì wà lórí tí wọ́n sọnù tí a báyìí ikọ̀ kọ̀rẹ́ ti òun ẹ̀jẹ̀ lọ kọ̀rẹ́ tẹ̀. ìkẹkẹrẹ sí náà ìkẹkẹrẹ wọn jọ ń jẹ ọ̀rẹ́ ní ẹ bọ̀ sheikh musa kàn jù wọn lọ ní ọjọ́ orí ó lè ṣe bẹ́ẹ̀ ó lè fa lọ ẹ̀ẹ́rẹ́ tí wọ́n fa bàdà lẹ́yìn náà mọ́nà mọ́nà ká tọ́wọ́ ẹni tó bá fẹ́ fi ṣe bàdà ó lè fà tàbí tó bá fẹ́ kọ́ àwọn èèyàn náà tó yàn máa fà bẹ́ẹ̀ náà ó lè fà tí ó ti yé nìsín láàbà máa fi sọ pé tí ìmọ̀ bá pọ̀ dáadáa ìdáhùn èèyàn ó kéré ẹ̀dẹ̀ yóò mọ farabalẹ̀ yóò gbà kí ni ó lè má jẹ pé jẹjẹ tó kọ́kọ́ tẹ̀ kẹ̀ náà tó máa ṣe kọ́lẹ́tẹ̀ lọ́rọ́ kà lánà lọ́rọ́ torí n ta àmọ́ pọ̀jù n ta àmọ́ mùsùlùmí àti n ta àti ìmọ̀ ó ló pọ̀jù tó rí nǹkan tuntun ìmọ̀jà sáré máa ṣe nǹkan ẹ̀dẹ̀ kí ọkọ̀ wá jùlọ pé tó wà àbí òsì náà kíra kan bẹ́ẹ̀ kí wọ́n fi ṣe ọlọ́dún fáwọn kan ní ìwà aláti ó kọrẹ yálà yìí wọn à ń bẹ wọn dẹ tún sọ lọrọ wọn sọ dẹ wọn dẹ mọ kọkọ wà nù kíra kọkọ wà ẹjọ <laughs> ṣé ó ó ní àwòkú alẹ tàbí wọn ti ó ní bọ́yá wọ́n ti hamza fàájára fún mi wọ́n bá àbádà tàbí tó eléyìí náà kò ní bàtà ìdílé bẹ́ẹ̀ sì ní bàtà ìdílé dé mọ́jú yẹn bàtà ló àrùn mi wọ́n ti pààrọ̀ ara fi mi lè fi fà sọ́tí ẹni lápẹ̀jùwẹ̀ tí n bá ní amina kí ni tó amina ó fọkànbalẹ̀ ó fọkànbalẹ̀ amina sẹ́wọ̀n pé wáṣùmù rẹ̀ máa ń fa yìí dàní débẹ̀ náà dà tọ́yì ṣùgbọ́n afọ àlà wà àbí èjì afọ àlà tọ́yì mo wá sọ fáyìí dàní afọ àlà mo wá fẹ́ sọ àmìyàn náà di afọ àlà bó máa ń sọ jù kẹfì àmọ̀ náà àmọ̀ náà. أأمن أصله ẹ wá rí lọ́dọ̀ lárúbáwá hamza ẹ̀yọ̀ gẹ̀gẹ̀ ó ti tóbi jù nígbà tí hamza sọ̀rọ̀ ó pè nítorí pé oníṣẹ́fà fún wà méjì oníjàhárù sì ní ṣèjà sóti nínú gbogbo aráàlú lárúbáwá aráàlú mẹ́fà ní oníjàhárù sì ní ṣèjà sálàyé nàìjíríà ṣẹwàá aráàlú yẹn nínú mẹ́fẹ̀ẹ́fà aráàlú mẹ́fà márùn-ún wà márùn yẹn àwọn lárúbáwá ń ṣe tàfíìfù fún pẹ̀lú kọ́lùkọ́là kọ́lùkọ́là ìlú ẹ̀nì kọ́ kọ́ bá di ìdá gbogbo wọn yẹn wọ́n ní jáàrú wọ́n sì ti ṣe dáadáa ṣùgbọ́n lárúbáwá máa ń ṣe tàfíìfù fún wọn nígbà tí wọ́n bá gbà sókó pẹ̀lú kọ́lùkọ́là so hamza náà àbámọ̀ ṣe kọ́lùkọ́là rẹ̀ ṣùgbọ́n ọ̀nà míì ìgbèjì lábá fi ṣe tàfíìfù jẹ wọ́n lè ṣe tẹ̀síìlù wọ́n lè ṣe ìfúláàlù wọ́n lè ṣe ìfúkọ̀ọ̀fọ̀ tí ó ti yé ní ìsinyìí ìdí nìyẹn tí ìwà wọ̀ ọ̀gá bù. فلا يمتهر في رواية كل الاجتماعات حمان ده حمزة قول الحمز المفرد الحمز الهمزتان من كلمة الهمزتان من كلمتين سوتي تباري بيت شو حمزة يوكا صفة قوة من دي الولا عليك سوتي نشي ونشدة ونجحب قدر الأربعة أكسر وفيك ويجيز قول قول عفيف wọ́n wá rò pé hamza jàpátá ọ̀sáájú nǹkan wọn àgbà sọ̀kún ẹni tó gbà sọ̀kún ẹ̀sọ́ di jíǹsù haruka sáájú yẹn kí ni jíǹsù fata ìmọ̀ náà ti ọ fata alifu ọba sọ ìdáàlú ẹ̀ sọ́jà alifu ọba sọ́jà alifu sọ́jà ẹ̀yìn sìn lọ́ba di kí ni o àmàlà àwọn jẹ́ wípé ní bájálì apààrọ̀ àràfù bẹ́ẹ̀ náà ni ìmáà. ìmánì yìí ìmánì àti ìtọ́jú àkókò ìtọ́jú bàbá dé àṣáájú ẹ̀ ẹ̀sọ́ di Jésù ẹ̀ di ya. Bẹ́ẹ̀ náà ni ó tú tàbí ó ti yà ó omi sọ àtọ́jú. Sóde yẹ́ bá ní. Àmànú wá iyì tó káyọ̀ ìfẹ́kíní lànà gbà á kó ìdùnnú gé bó ṣe rí nìyẹn ẹjọ́ tó fi àwà tí ó gbọ́ wa lóye ọba bọ́ sí láàzùmù àbí ó ní wà láàzùmù eléyìí tí máa ń jẹ́ láàzùmù ẹni sòkúnú kò sí la tó bá ti jẹ́ pé sòkúnù bá lọ jẹ́ aṣùlù lára wọ̀ jẹ́ sòkúnù yẹn yóò wá fẹsẹ̀ nílẹ̀ wá sílámù wọ́wọ́ fà bóyá èèyàn fẹ́ dúró èèyàn kù bóyá èèyàn kà á lọ èèyàn pè wọ́n jù láàzọ rẹ̀. sálàyé mi pé wàsílámù wàwá fan báàdà mẹ́tẹ́ẹ̀n ogúnlá lẹ́yìn ìgbà tá a ti fa mẹ́tẹ́ẹ̀n lọ rẹ̀ tó tóólù lọ́kọ̀tún ti jáde tóólù pé káfalẹ̀ mẹ́ta lọ́kọ̀tún ìjáde wọ́n sẹ́wọ̀n kéèyàn ní sí ọwọ́ ajá fíìtì lọ́tọ̀ wàhálà áhùrù àbáwájà àbí lẹ́yìn ìgbà yẹn kọ́ọ̀tì mọ̀ ló sọ̀rọ̀ àtọ̀yẹ̀ dẹ̀yìn ń ṣá àbí. ní mo sọ mo ló mo ló dasọ lọ́tọ̀ mo wá ní ìtò dasọ lọ́tọ̀ yẹn o ní áhírù àtọwájú hazal kìtà lẹ́yìn ìgbà náà kọ́ọ̀tì mọ̀ ló kù àbí mi ìkọ́rẹ́ àbí tí mo sọ náà sọ yẹn tó ẹja ṣe mi báyìí dasọ dẹ̀yìn àbí. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت ẹ bẹ́ẹ̀ ló ṣe tán yẹn yẹn ló lálàáfíà kìí ṣe nàlókùn nàlókùn. ẹ̀hẹ́n tí ó bá ṣe wípé ọ̀ o ṣáwájú tà ó ní kó wàjú tà o pé ó ní ẹ̀pà òótọ́ ni pé kọ́ọ̀fù náà lágbára ju káàfù lọ ṣùgbọ́n òun ìfẹ́ láàbùkà lórí kò ní ìtura. ẹlẹ́ ò jẹ́ tí ọ̀rọ̀ ọ̀rùn ayọ̀ ní ẹlẹ́jọ́ ẹlẹ́jọ́ káàfù lè gbà lára ibẹ̀ ni kólójó lè gbà torí pé kò ní ìtura. ṣùgbọ́n níbi tí táàpù tó bẹ̀ torí pé yẹn yàtọ̀ sí ìfẹ́ láàbùkà wà kó fún wa àti ká ṣe ìṣàrọ̀ sí i má sọ̀rọ̀ tó ní báwọn ẹgbẹ́ ẹ̀ka àwọn ọmọ aláàbò ọlọ́wọ́ akẹ́kẹ́ ẹ̀kọ́ tó ń bọ̀ lọ́wọ́ ẹ̀ka. Yeah.